Not quite long, Jaya Kuti, a popular vegetarian Yoruba movie actress, shared a video as she issued a warning to Biola Adebayo. And this made Yabojo, Anthony Abram, and other celebrities to react. Welcome once again to the YouTube channel. This is Striker. Do not forget that the channel will give you the latest update about Yoruba movie practitioners. As we all know that Biola Adebayo, a popular Yoruba movie actress, recently gave birth, and this made a lot of people to react and also to go and greet her. Jaye Kuti, Yoruba movie actress, also did it, and then she issued out the warnings to her. Check out the video, and also after the video, you will see Tony Abrams and Yabo Ijo as Tony Abrams begs her check out the video. to whom it may concern ẹ bá mi sọ fún Bíọ́lá ó lóun bí tí n bá rí ọmọ yẹn ní location tó ń fi ọmọ mi ṣe props káàkiri ẹ̀yin tẹ́ ẹ fẹ́ Bíọ́lá tẹ́ bá rí tó bá gbé ọmọ yẹn wá sí location ẹ lù délé. ẹ ní báyìí mo lè máa lẹ́yìn lọ. ṣé ká lọ máa kówó ra props. ọkọ ẹ rí sí. ṣé o bó kọ́ńtẹ́ǹtì ló fẹ́ fọmọ. ọmọ tèmi kọ́ ló máa fi ṣe props. àbí props. òun bí props. ṣé ká lọ àwọn tó ń gbọ́ ọmọ wọn sílẹ̀ ìyá wọn yẹn ò ṣe yàn. àbó ògbà ọlọ́wà lè jẹ́ rí ẹ̀kọ́ lọ́mọ níṣẹ́ ọlọ́wà jẹ́ rí ẹ̀kọ́ ń bọ́mọ yẹn wá síṣẹ́ kò ní props. àwọn Yorùbá tó bá dẹ̀ kí ọmọ yẹn mọ́lẹ̀ wọ́n máa lò pa ni wọ́n máa lo ọmọ yẹn tó máa mọ̀ pé wọ́n lo òun. ẹ not But we thank God. Jésù ọba yìí ṣe o. Jésù ọba yìí ṣe o. Ọlọ́run á wọ Ọlọ́run á dá sí. Ọlọ́run tẹ gbé dání yẹn. Ayọ̀ tó máa bá yín kalẹ̀ ni. Where is my baby? Ah! Abíọ́lẹ̀! Bíọ́lá! Bí ó ní mi lè dúró di Sunday. Then I want to... Eh. Tony Abraham and Iyabo Ojo's reactions what can you say about what Jai Kuti said? Please do not forget to like, share, and subscribe to the YouTube channel. Thank you very much.